ẹnìkan tí mo mọ̀ pé jọ́nà òkọ́ lórí Yorùbá nation ní Sunday Igboho hmm. èmi dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà kó máa lọ níwájú báyìí ká pé rú mi ká pé àwọn tó tó kù náà ká jókòó papọ̀ iná jómọ́kú wa hmm. ikú bá bọ́ ọrùn kẹrẹ gbé bá dàdó hmm. kí ni ìrìn jókòó torí sẹ́ni kì níjàkújẹ ẹ lè tẹ̀lé lẹ́yìn ọlọ́mọ fọlọ́dúnra ẹ lè tẹ̀lé lẹ́yìn kó dàgbé ẹ̀dínwí kì í dalẹ̀ èèyàn ṣùgbọ́n kò lórí pé bóyá kókó èèyàn á pọ̀ hmm. ọlọ́run bá kò lórí ẹ̀ àwọn inú àwọn tí ń kọ́ káàkiri náà tó máa ń padà downgrade yẹ yóò sì ti forí ṣe yóò ti fọrùn ṣe fáwọn yẹn hmm. ṣùgbọ́n tó bá jẹ́ wípé olóyè Sunday Igboho bá wọ ọbẹ̀ ni ó lè kó náà kò tẹ̀síwájú mọ́ hmm. ó mọ̀ ṣùgbọ́n kò wọ́n ti hàn. ọ̀rọ̀ sá jábọ́ lẹ́nu ẹ wọ́n ṣe gbọ́dọ̀ rí mi yẹn ẹ̀rọ wípé ọmọ ìyọ̀rọ̀ ẹ̀bùn tá a bá sì fi rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àǹdẹ́ni hmm. ipò tó ní kálukú jókòó sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. ipò tó lọ́n kó Sunday sí bẹ́ẹ̀ yẹn bá ní kò ní rí mi ẹ̀mí ń tàn wọ́n bọ̀ nítorí wípé ẹ̀dá tó bá ti wà tó bá ti ní ẹ̀mí ọmọ ẹnì kejì ó jẹ lógún ṣé ní gbogbo nǹkan ṣe halẹ̀ orí burúkú mọ́ nìyẹn hmm. ṣé gbogbo nǹkan ṣe halẹ̀ orí burúkú mọ́ nìyẹn ok bóyá bóyá ìlú ẹni gbẹ́mẹ̀ta yìí ṣé bí mo ra mọ́tò fún ẹ̀mọ́ wa kan ní mọ̀dẹ́kẹ́ ní kébé hmm. àbí bẹ́ẹ̀ kọ́ ok ẹ̀yẹ gbẹ́mọ̀ mi ní mọ́tò ó gbé fún yàn ó tún mọ̀ wípé ìlú tó ń ti jáde tó ń ti jáde tó ń ti gbọ́ngbọ́n dìde tó sì tún jẹ́ wípé ó tó ní àná níbẹ̀ kò gbàgbé ìdìde hmm. gbogbo àwọn tá à ń sọ yìí gbogbo àwọn kébé tá à ń sọ yìí pátápátá nígbà ológun pátápátá kò sẹ́ni tó lè sọ̀rọ̀ Sunday ní kó gbà wọlé hmm. tó bá sẹ́ni omi ní sẹ́fọ́tì èmi ti nígbà omi ti ìjà eh, lọ́sánà àtọlọ́kadà tí omi ti dọ́bù nígbà náà sẹ́fọ́tì gbọ́ wọ́n ti pe Sunday pé káwọn gbọ́wọ́ fún hmm. níbi kásá fi àpò gbọ́ yẹn hmm. wọ́n ti pé owó yẹmíye ṣùgbọ́n ní láìlọ́lọ́wọ́ lẹ́ ibi tó ti ń jẹ tó ti ń mu tó bá ṣẹlẹ̀ mí ní sọ́wọ́ òní ránjú mọ́. Hmm. àwọn míì tó lọ́pọ̀ ti fẹ́ mú nǹkan míì mọ́ nílùú gbà náà tó lọ́pọ̀ àwọn tí ń fi gbogbo nǹkan ológun yẹn tó ti fi ń dà lúrú tó ti fi ń dalẹ̀ tó ti fi ń ṣe kí là tó bọ̀ tán wọn. Hmm. ṣé wà láyé má báyìí. láíláí wọ́n tiẹ̀ ti lọ. àwa náà ṣe bí àwa náà ṣe bí mọ́sẹ̀ntì gbà náà ni. kékeré kékeré gan ti lọ. pátápátá gbogbo àwọn kékeré nǹkan gbogbo wọn ti lọ náà òkìkà gbogbo wọn gbogbo wọn gbogbo àwọn yẹn ti lọ. Hmm. nípa kíni nípa ìkíyèsára kò sẹ́ńtọ́ lè tẹ̀lé olóyè Sunday Igboho láyé ọlọ́mọ tó fọ eléyìí tó láyé àtọ̀rọ̀ múra kì í ṣẹni tí àwọn kì í ṣẹni tí wọ́n lè pìtàn rẹ̀ fún àwa ọmọ kékeré mọ̀ọ́dẹ́kẹ́ àgbà mọ̀ọ́dẹ́kẹ́ tó bá ní Sunday Igboho tó bá ní pé wọ́n yá tó ṣe olóyè sọ pé kìnnìkan aṣọ gbogbo jáde síta àwọn ìgbàgbọ́ láàkọ́ takú sí wíwẹ̀ dàbẹ́ iná fi dàbí wípé tí èèyàn bá ṣe ilé yóò mọ ròyìn tí Sunday olóyè ń tó ṣe sí mọ̀ọ́dẹ́kẹ́ làárọ̀ yìí. kéde bí omi gbàgbé wọn ní gbàgbé ẹ. Ah, àbábá ò lè gbàgbé ẹ èdè ọ̀rọ̀ mi ní mọ́tò fún yàn hmm. yóò sì gbàgbé ẹ láíláí kò lè pọ̀sibú èdè ọ̀rọ̀ mi ní mọ́tò fún yàn yóò lè gbàgbé ẹ ah, kò lè pọ̀sibú hmm, hmm. kò lè pọ̀sibú láíláí ó ní bí ọ̀rẹ́ mi mọ́tò tí ì ṣe ilé ìyàwó gan lọmọ Sunday Igboho sí. Ah, kábíyèsí olódùmarè ara wọn ọmọ mi kọ́. <laughs> olóyè Sunday Igboho jẹ́ ẹnìkan tó jẹ́ wípé àkàndá ọlọ́run ni hmm. àkàndá ọlọ́run akọni èèyàn mo fi títóbi ọlọ́run ẹlẹ́dàá búra tá máa sọ wípé èèyàn láàánú àti pé kéèyàn sẹ́ni kéèyàn láwọ́ kéèyàn kọ́ sẹ́ni kan fún èèyàn kó sì bójú pọ̀ mẹ́rin lómi. olóyè lóní. olóyè Sunday Igboho lóní kéèyàn kọ́ náà kéèyàn sọ̀rọ̀ fún yàn ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹlòmíín wà tó yẹ pé tó bá sọ̀rọ̀ pé yóò kún lọ́sọ̀tì ṣùgbọ́n ohun tí èmi ò kàn ṣe ah, oh God ọlọ́wọ́ jù ó pẹ́ lórí ilẹ̀ lágbára olódùmarè àìmọ̀ ní kúkú òsì náà hmm. ìdájìrì ayé òní dà torí wípé kò sí ní abẹ́ bó tún wulẹ̀ kó rí ìjọ tí ọ̀tá bá sọ wípé àwọn mú yóò máa kù díẹ̀ yóò máa kù díẹ̀ ní torí pé kíkù díẹ̀ ní kù kí ìwẹ̀ tó fọ́n hmm. kíkù díẹ̀ ní kù kí ìyẹ̀ yóò sùn pọ́tò sùn kíkú bí ẹ̀mí kú kẹ́yìn òpin torítorí ẹ̀yìn òkú là ń dàkàrà ẹ̀yìn òkú n'ikiri fọ́gbàrà níkiri níkiri ọmọ onírúkọ kì í kú sórí ìkiri ìbọn bọ kọ́ kì lọ sọ́gun ànímọ́bọ̀ gbogbo ibi tí olóyè Sunday Igboho bá ti lọ èdè ló ní kò ń dé nígbà tiẹ̀ ọmọ ń bọ̀ ló àwọn Sunday àwọn èèyàn wá ní Sunday ẹyin kò sí kán jẹ́ kí kán jẹ́ kí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ gbá bọ̀ ó dìgbà tí èèyàn bá tó bọ́ sórí field hmm. ibẹ̀ yẹn láti wá mọ ọ̀lẹ hmm. ibẹ̀ yẹn láti wá mọ ẹni tó lè gbà bọ́ọ̀lù jù hmm. ẹni tó bá sapọ́ lẹni Sunday Igboho ó lè sọ ọ̀lẹ náà ni ẹyọ ọ̀lẹ náà ni orí òǹtọ̀ ti dàrú òpònú ẹ̀dá ẹ má sapọ́ lẹni tó ní Sunday Igboho tó lọ lẹni ayé rẹ ti ta mo fi títọ́ bí ọlọ́ngbúra ní bàbá náà bàbá yorùbá ròyìn fún kò mọ fojú rí hmm. ọlẹ́yìn lè jáde kó ló fẹ́ gbàgbé ẹ̀mí là. Hmm. ọlẹ́yìn lè jáde kó ló fẹ́ gbàgbé ẹ̀mí là. ẹni tó sọ pé ọ̀lẹ́ni Sunday Igboho kó ló jáde ta kọ́lọ́ ní ìbá tiẹ̀ jẹ́. ẹnìkan tiẹ̀ ní kí Sunday wọ bọ́ọ̀sà kó náà wọ bọ́ọ̀sà káwọn ọmọ ẹgbẹ́ síra wọn wò. kò sí wàhálà hmm. kò sí njẹ́ tó bá sábẹ̀ ṣe èmi mọ̀ pé wọn ò ní ṣe lẹ́yìn wọn kẹ́dá ní olóyè Sunday Igboho náà ń pè náà fìdá wọn fẹ́ ṣòfò ni olódùmarè kábíyèsí olódùmarè lọ́ọ̀ì kan wà àwọn pè ní ṣáìdì ire ó súnmọ́ Sunday Igboho dáadáa báyìí hmm. mo mọ̀ láìkí bàbá yẹn náà hmm. kò sọ̀rọ̀ Sunday Igboho níbi rí hmm. mo máa wọ program ẹ̀ mo máa follow kò sọ̀rọ̀ Sunday Igboho níbi mo wá mo wá jókòó dọ́kẹ́ mo ní ọjọ́ kan máa wà tí màá jókòó pẹ̀lú ìránṣẹ́ yìí hmm. orí wípé ó máa ń sọ̀rọ̀ tí máa ń dùn mọ́ mi nínú lórí ẹ̀ because àwọn amọ̀dẹ́kẹ́ ìfibí sólóore hmm. títóbi ọlọ́gbà ìfibí sólóore o ah, wọ́n ní táwọn sọ pé kí ló ṣe ń tọ́sẹ̀ náà ní jọ́n ń tọ́sẹ̀ náà ní jọ́n hmm. ẹni tó bá ti ẹ̀rọ ogun mọ́dẹ́kẹ́ àti fẹ́ ọmọ ju ogun kọ́ńtì mi lọ iná mọ̀jọ́mọ́kú wà. Hmm. lọkùgbémọkùá lọjọmọkùá hmm. ah, olódùmarè hmm. ọlọmọdé arógun lórílẹ̀-èdè mọ́ lọdẹ arógun lórílẹ̀-èdè mọ́ lọpọ ẹgbẹ́ náà wú ọtẹrù ìwọn tí wọn fi tẹná lọ ṣe kí ni ìlú ọmúláwọ ẹjá gbàgbé lórí ẹ ọkùnrin ní Sunday Igboho Hmm. ẹnìkan wá ní eh, bó ṣe wà yẹn pé eh, ọlọ́pàá Bọ́lá Ìgè. Ah, ayé ń tàwọn ènìyàn dà Sunday Igboho lọ́wọ́ pa Bọ́lá Ìgè àwọn òponu nígbà bẹ́ẹ̀ ní nǹkan kan sọ mọ́ hmm. irọ́ ìlara nìyẹn. ìlara ni. àpẹẹrẹ ìtàwé ń ṣe kó sì gbé pápọ̀ làwọn lè ṣe báyìí. Hmm. àkójọ àgbọ̀ ṣe ń gbóríyìn fún kọjá oríyìn wọn náà ṣe ọ̀sùn Sunday bẹ̀ ni. tí o bá ṣe Sunday bíi pé máa gbóríyìn fún ta ló fẹ́ máa ẹni sísẹ́ débẹ̀ fún ó sì tó fọwọ́ gbọ́dà pé àníyá ò ní jẹ́lẹ̀ bàbá wọn ilé òsì kò ní jẹ́lẹ̀ bàbá wọn láyé láyé ilé òní ilé ilé òní jẹ́ wà hmm. nàìjíríà gbọ́dọ̀ bàjẹ́ iná yorùbá iná yorùbá láíláí ilé òní jẹ́ wà o hmm. ẹ bá lówó ọ̀tẹ́rù wọn tí ó fi dáná olóyè Sunday Igboho is a strong man. he's a strong man. ah ẹ dákun ọ̀nbí ẹ̀.